alhamdulilahi wakafa wasalaatu wasalaamu ala rasulihi mujtaba atúndúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọba atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún anabiwa muhammad níjókòtò ní lágbára ọlọ́run ọba ọ̀rọ̀ nípa àtàwákólò ìbọ́lọ́run ọba dúró ìnígbẹ́kẹ̀lé nínú ọlọ́run ìgbára lọ́lọ́run ìfara tọ́lọ́run ìfa gbogbo àlámàrí àkóso àlámàrí ẹ̀dá káfà lọ́lọ́wọ́n bá lọ́wọ́ eléyìí ni ti ń jẹ́ àtàwákùn tàbá ń sọ nípa àtàwákùn kí làwọn àáfàá sọ pé ń jẹ́ bẹ́ẹ̀ á gbọ́ ẹ̀rí lórí kánígbẹ́kẹ̀lé nínú ọlọ́run á gbọ́ nínú tírà ọlọ́run nínú hadith Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam bíyàn bá lòun gbára lọ́lọ́run òun gbójú lọ́lọ́run tó wá ń dijú fònà lójú títì sírò ẹni bá náà só nígbẹ̀kẹ̀lé nínú ọlọ́run nu ẹ̀ ń bá nígbẹ̀kẹ̀lé nínú ọlọ́run bí ọ̀rọ̀ yorùbá òǹlẹ̀ ọ̀tún òfojú rẹ̀ wo ni ìmọ̀ràn kan nítòsí ń gbà ká jáde ká mọ̀ wọlé nítọ̀kan lè ń sọ ṣètùmọ̀ rẹ̀ ni wípé ọlọ́run ọ̀káájò àìsí ìrídìí ọmọkùnrin ṣètùmọ̀ kádàrá ṣètùmọ̀ tàwákùl ṣe ń lélẹ́yìn àgbọ̀ bákan náà tábàlẹ̀ nígbẹ̀kẹ̀lé tó kún nípa ọlọ́run àwọn nǹkan wo ńlọ bùkátà àwọn nǹkan wo lọ́jẹ́ àǹfààní táàsì tún rí níbi tàwa kò lò wá ìgbáralé ta bá ní sí ọlọ́run bá subhanahu wa ta'ala ẹjẹ́ àmọ́ mú bọ̀ níkọ̀ọ̀kan èjèèjì ìkíní ohun tí ń jẹ́ àtàwákọ́l báwọn afáà bí wọ́n ṣe ṣe àlàyé rẹ̀ i'timadul qalbi ala Allahi azza wa jalla fi istijlabil masalihi wa daf'il madar min wadhalika bi an yu'mina bi annahu la yu'ti wa la yamna'u wa la yadurru wa la yanfa'u ahadun siwa. ìtumọ̀ rẹ̀ ni pé i'timadul qalbi ala Allahi azza wa jal ó ní kó ṣe pé ọkàn ẹ̀dá abẹ́dá gangan fúnra rẹ̀ yóò gbára lọ́lọ́run yóò fẹ̀yìn tọ́lọ́run yóò lẹ́ni tó ṣe pé ọlọ́run ni ó fa gbogbo àlámàrí ọ̀dọ̀ rẹ̀ ọ̀dọ̀ nìkan ni ó fà sí oore kan ní bá ń wá ni ọ̀dọ̀ Ọlọ́run ni ó wà sí yóò gbàgbé ńgbà tó ń ti lọ́lọ́run oore ń yóò tẹ̀ ń lọ́wọ́ wàdá fún ilimador aburú tó fẹ́ ṣẹlẹ̀ sí yóò gbà wípé àà aburú yóò lè ṣẹlẹ̀ sí mi torí pé mo lọ́lọ́run oore tayé ìní ń wá ni oore tọ̀run òní ń wá ni àbí bẹ́ẹ̀ ìgbanikú òǹbi aburú tayé àti tọ̀run yóò nígbẹ̀kẹ̀lé tó kún nínú ọlọ́run lórí àwọn nǹkan wọ̀nyí bákan náà yóò nígbàgbọ́ wípé kò sẹ́ni tó lè fúnni ní nǹkan àfọlọ́wọn ọba nìkan ṣoṣo ẹni ọlọ́run bá tilẹ̀kùn mọ́ kò sẹ́ni tó lè ṣí fún ẹni ọlọ́run bá ṣílẹ̀kùn ọlà fún kò sẹ́ni tó lè tì í mọ́ àní ọ̀sẹ́ni tó lè fara níní kò sẹ́ni tó lè dáni ṣe láǹfààní síwáhù yàtọ̀ sí ọlọ́run ọba subhanahu wa ta'ala ohun tá à ń pè ní àtàwákúlónù bó tilẹ̀ pé lọ́dọ̀ Yorùbá oríṣiríṣi ìtumọ̀ ó ní ń fún ìgbójúlọ́lọ́hún ìfẹ̀yìntọ́lọ́hún ìbọ́lọ́hún dúró àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ẹ̀ náà fẹ́ẹ̀ jọ ara wọn. tá bá ń sọ nípa àtàwákòl ìbọ́lọ́hún bá dúró ìní ọlọ́hún ìgbójúlọ́lọ́hún ìgbà ọlọ́hún lọ́ba tá a fẹ̀yìn etí so tá ń sọ nípa rẹ̀ nípa àwọn ìjọsìn tó ṣe pé ó tóbi pọ̀ tá a fọkàn ṣe lára rẹ̀ ńlọ́wà ìkànnì àwọn ẹni ìṣíwájú nínú àwọn asilaafu na sọlihin ìkànnì àwọn ẹni retí ajẹ ní ìṣáájú ó ní màtáyà kó na rọjùlù mutawakilan wọn bi léèrè báwọn pétọ bàbá ìgbò lágbà péyàn ó ní gbẹ́kẹ̀lé tó kún nínú Ọlọ́run ó ní ìdá rọdìyà billahi wàkìlà ìgbà tó bá tó yọ́nú sọ́lọ́run ọba lọ́ba tá a gbójúlé ọba tá a fẹ̀yìn etí ọba tó ṣe wípé kì í disappoint ẹ̀dá. E ọba tó lágbára lórí gbogbo nǹkan ọba tí ò lè kú láéláé gbàtíyàn bá tó yọnu sọlọ́wọ́n bá pé onìkan lọ́la àwọn àròyìn tá à ń ká lẹ́hùn ìgbà náà lèyìn ó tó jẹ́ alimọ̀tàwákìlú àlọ́lá ànisẹ́ nípa tàwákùl ìnígbẹ̀kẹ̀lé tó kún nínú ọlọ́run lára àwọn iṣẹ́ rẹ èyí tó kábìtì tó tóbi pọ̀ ńlọ́wọ́ o. látọ̀dọ̀ Sa'id ibn Jubair ìkànnì àwọn tàbíùn kọ́lọ̀nkọ́bánikẹ́ bàbá bí a ṣe gbà wá látọ̀dọ̀ rẹ̀ oní àgbà látọ̀dọ̀ Abdullahi ibn Abbas kọ́lọ̀nbani yọ́nú sí ó ní àtàwákọ́lọ́ jìmáwòlè iman níta lè sọ pé ó kó gbogbo ohun tí ń jẹ́ imani ìgbọ́lọ́wọ́n bá gbọ́ ní tó kóónú tó kóónú tán òun náà ní kéèyàn ní tàwákọ́lù kéèyàn ní gbẹ̀kẹ̀lé nínú Ọlọ́run nínú àwọn àyà alukur'an ètò ń ṣe àfimúlẹ̀ àwọn tá a ti gbọ́ síwájú yìí nínú suratul maida ayé lẹ́ẹ̀kẹtàlélógún ọlọ́run bá ń sọ ń bẹ̀ wípé wa 'ala Allahi fatawakkalu in kuntum mu'minin ọlọ́run lóhun ọlọ́run ọba ẹnìkẹ́ ẹ̀ bá dúró ẹni gbẹ́kẹ̀lé nínú ọlọ́run gbójú lọ́lọ́run nígbà ní ta lọ́lọ́run rẹ sọ pé Allah ní ọlọ́run mi ta ni ọ́ là ọ́ ta ni ọ́ yẹ ọ́ aláàfẹ́ pa ọ́ ta ló lè gbọ́ ọ́ sọ fún mi pé Allah ni mo gbójúlé Allah onímọ̀fẹ̀yìntì Allah ńlọba tí ó kó mi yọ tí ó gbèmí jẹ́rí yín àrí nínú suratul Maida àyà twenty three nínú suratul Talaq bákan náà àyà ẹlẹ́ẹ̀kẹta ọlọ́run sọ nípa oore táàrí níbi ká gbára lọ́lọ́run wa man yatawakkal ala Allahi fahuwa hasbuh ọlọ́run lè ń bá gbójú lọ́lọ́run ẹ̀ ń bá gbára lọ́lọ́run ẹ̀ ń bá fẹ̀yìn tì ọlọ́run fahuwa hasbuh ọlọ́run ọbọ̀ tó onítàn lẹ́yìn tó bá tó tán yẹn ni pé yóò tó apá ọ̀tá kankan ò ní í ká bẹ́ẹ̀ láwọn dìgbò ló bẹ́ẹ̀ láwọn fẹ́ ṣe láburú kan aburú orí wọn náà ni ó tún padà sí látàrí wípé ọlọ́wọ́n bá ti tó ẹni onítọ̀hún yàtọ̀ sí pọ́nlọ́wọ́n bó tó wa yarzuqu min haythu la yahtasib níbi tí ọ̀fọ́ kan oore sí orí ọkàn máa wá bá ń bẹ̀ ni níbi tó rò pé wọn ó ti rọrẹ yóò rọrẹ ń bẹ̀ ibi tí ò tiẹ̀ fọkàn sí rárá pò ń tiẹ̀ ti lè rọrẹ pẹ̀lú ògo Ọlọ́run bá yóò tún rọrí ń bẹ̀ o. nínú suratul mumtahina ayé ẹlẹ́ẹ̀kẹrin Ọlọ́run tún ń ṣe àlàyé nípa eléyìí Ọlọ́run ní rabbana alayka tawakkalna wa ilayka anabina wa ilayka almasir Ọlọ́run sọ nípa àwọn múmìnì àwọn tí a gbọ́ Ọlọ́run gbọ́ tòótọ́ kí ni tí a wí wọ́n ní rabbana ìrẹ́lúwa wa ilayka anabina ọ̀dọ̀ rẹ lọ́wọ́n ba la tún sẹ́rí sí kó n bí àwọn ẹ̀ṣẹ̀ wa tá a ṣẹ̀ foríjìn wá wà ilayka al-masir tó bá ti jọ́ gbẹ̀dẹ̀ àlùkí àwọn gbàtà bá jáde láyé ọ̀dọ̀ rẹ ọlọ́run náà tún níbi tá a tún ṣẹ́rí padà sí tó bá ti jọ́ gbẹ̀dẹ̀ àlùkí àmọ́ láàyè míì ọlọ́run pa òjíṣẹ́ rẹ̀ láṣẹ pé watawakkal alal hayyi la yamut nígbẹ́kẹ̀lé ní ọlọ́run ọba ọba tí ó ọba tí ò ní kú láéláé má gbójú lóògùn má fẹ̀yìntì èèyàn ẹ̀ńtọ́ fẹ̀yìntì ó ṣeéṣe kò ní í sọ fún ọ tí ọba yẹ o yẹn ni pọ́lọ́mù bá subhanahu wa ta'ala lọ́lọ́run nígbẹ̀kẹ̀lẹ̀ tó kún nínú ọlọ́run má gbójú léèyàn má gbójú lóògùn má gbójú léyìn kankan ọlọ́run nìkan ni kò ní ọlọ́run nìkan ni kò bá dúró òjíṣẹ́ náà bá sallallahu alayhi wa sallam ó ń sọ fún wa nínú hadith law tawakkaltum ala Allah haqqa tawakkulihi larazaqakum kama yarzuqu kama yarzuqu tayr tẹ́ bá lè bọ́ lọ́wọ́ bá dúró tẹ́ bá lè gbójú lọ́lọ́run tẹ́ ẹ fẹ̀yìntì ọlọ́run tẹ́ ẹ lọ́lọ́run bẹ́yẹ náà sí lọ́lọ́run tẹ́pẹ́rú gbàgbọ́tọ́ yẹ ní sọ́lọ́run lẹ́yìn náà bá ní ọlọ́run yìí bá pèsè fún yín bí ṣe ń pèsè fẹ́yẹ báwo lọ́run ṣe ń pèsè fẹ́yẹ ẹyẹ yóò jáde ńlé láàárọ̀ tí ò sóúnjẹ kankan nínú rẹ̀ ṣùgbọ́n ní pẹ̀lẹ́kẹ̀lẹ́ nínú ọlọ́run ó gbà wípé àà ọlọ́run tó dá mi yóò pèsè ní tí màá jẹ sùnmọ́kọ̀ wà ní jókòó lé yóò wá jáde yóò máa fò káàkiri ǹgbọ́n bá lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́ wọ́tàró ọ̀bì tọ́ná yóò padà sílé lẹ́nu tó ṣe wípé ikùn rẹ̀ ó ti tóbi sọlọ́n bá sọ̀bá ni wọ̀tàhálà tó ṣe eré eléyìí fún ẹyẹ ẹ̀dá tí ò ní láàkáyì ẹ́ sì ní ọ̀wà àgbàgbé rẹ̀ tó jẹ́ èèyàn bọ́lọ́wọ́n bá dúró nígbẹ́kẹ̀lé nínú Ọlọ́run yé máa kiri ológun káàkiri mọ́ gbogbo àwọn àsọ̀rọ̀ àkọ gbẹ́rẹ́ oríṣiríṣi tó o ti sín ẹ́ wọ́n sin gbẹ́rẹ́ sí ọ làwọn lọ gbọ́dọ̀ wẹ̀ ńjọ́ méje o tún sin mi wọ́n sin sí ọ látàrí wọ́n ní ọ fàárí ni o sì tún gbọ́dọ̀ wẹ̀ lóṣù kan gbọ́ ọkàn máa rùn o bọ́ọ̀ bá ti wẹ̀ dáadáa àlàáfíà ò ní tọ́ ọ lára mọ́ sùmọ́dípẹ́ lẹ́yìn wa tawakkal ala Allah wa wakila gbára lọ́run nígbẹ́kẹ̀lé nínú Ọlọ́run ọba Ọlọ́run lẹ́ǹtẹ̀dá máa gbára lé lẹ́ǹtẹ̀dá tí máa fẹ̀yìn tì. àwọn sọ̀hábà radiyallahu alayhim ìgbà táwọn mùnàfìkì tí wọ́n lọ bá wọn pé a níbo lẹ́ ń lọ ẹ̀ ń lọ kojú àwọn ọ̀tá a wọ́n pọ̀ jù yín lọ wọ́n ó run yín tegbòtegbò wọ́n ó pa yín toyúnnú toyúnnú kí ni tí wọ́n sọ fún wọn qalu hasbunallah wa ni'mal wakil wọ́n ní ọlọ́run tó fún wa ìyìn rí ọlọ́run ọba tó wípé ìmọ̀ tó ẹ̀dá tẹ́dà máa gbójú lé tẹ́dà máa fẹ̀yìn tì yẹn ni pé ọ̀rọ̀ tí a sọ wọn ò jọ kágara bá wọn. nínú hadith mi òjíṣẹ́ ọlọ́wọ́n bá sallallahu alayhi wa sallam anábìjẹ́ àmà wípé àwọn ẹ̀dá kan ń bẹ o tí wọ́n wọ àlùjáná onídàra ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin òní wọ́n jẹ́ seventy thousand wọ́n wọ àlùjáná láì ní ṣèṣirò sẹ́ẹ́ láìsí ní kọ́kọ́ jìyà kí wọ́n tó wọ àlùjáná onídàra àwọn sàbí wa ń ronú nípa àwọn wo gan làwọn ẹ̀dá yìí tẹ́gbọ́n wọn kàn wọ àlùjáná láì ní ṣèṣe rosẹ́ wọn ni ẹ̀ bóyá àwọn tí wọ́n bínú àwọn sínú ìsìláàmù tí wọn ò sí bọ́ kankan rí tí wọ́n fi jáde láyé oríṣiríṣi ọ̀rọ̀ làwọn èèyàn sọ. ànábì wa jáde sí wọn kí lẹ́yìn ronú pa rẹ̀ wọn ni à ọ̀rọ̀ tó sọ náà ni ànábì wa ṣe àlàyé fún wa pé òmùlẹ̀dínà láyé sàrọ̀kọ́n wàlàyé tàtọ̀ yàrún wala yaktawun wa ala rabbihim yatawakkalun àwọn tí wọ́n wọ àlùjánà wọ́ọ́rọ́wọ́ láì ní ṣèṣòro sẹ́kankan tí wọ́n fi wọ àlùjánà ńlá àwọn tó ṣe wípé níbi tí a ń ní gbẹ̀kẹ̀lé nínú ọlọ́run ọba dé wọn kì í sọ fẹ́ni kankan pé a ò tún mọ́ mi ìmọ̀ bára mi ṣe ń rí wàá ṣe rókòyà fún mi wọn kì í sọ bẹ́ẹ̀ fún yàn wọ́n láyà tàtọ̀ yàrún wọn kì í fi ohun ẹyẹ wọn èfi ṣèdájọ́ pé a mo fẹsẹ̀ kọ ìṣesí mi kọ ah ẹni tí mo lọ bá ẹni tí mo lọ bá ìní bá ń lé wọn yìí dábàá bú. wọ́lá yẹ́kítà wọ́n wọn kì í sì fi iná wọn kì í fi wọn fi wá ìwòsàn wàhálà rabbihim yatawakkalun wọ́n sì ní gbẹ̀kẹ̀lé tó kún nínú ọlọ́run bá subhanahu wa ta'ala. yẹn ni pé bọ́lọ̀ ń dúró ní gbẹ̀kẹ̀lé nínú ọlọ́run má gbẹ̀kẹ̀lé yàn má gbójúlógún ogun tó gbójúlóhun bí táǹjànú kan bá ti lè ju àǹjànú kan lọ ní máa jẹ́ pé oògùn bàjẹ́ àwọn oògùn tí a ń ra róbóróbó tí a ń tí a ní ọmọ àlọ gbogbo ẹ̀ pátápátá máa ń ní gbẹ̀kẹ̀lé nínú rẹ̀ mọ́ sóògùn kankan má ṣùgbọ́n ní gbẹ̀kẹ̀lé nínú ọlọ́run bọ́lọ́run bá dúró nínú hadith ìtàlí nínú Bukhari Abdullahi ibn Abbas ń lọ́gba hadith wa ojúṣe ọlọ́run ọba sallallahu alayhi wa sallam sọ pé gbólóhùn hasbunallahu wa ni'mal wakil Ibrahim sallallahu alayhi wa sallam hina ulkiya finnar wakọ́lá muhammadun sallallahu alayhi wa sallam hina kọ́ọ̀lù lahu inna nasa kọ́ni jamaun lakum fakhshawhum fazadahum imana wakọ́ọ̀lù hasbunallah wa ni'mal wakil. abdullahi ibn abbas olùjíṣẹ́ náà ọba sallallahu alayhi wa sallam sọ pé gbólóhùn hasbunallahu wa ni'mal wakil ọlọ́run ti tó fáwa alọ́lọ́run anígbẹ̀kẹ̀lé tó kún nínú ọlọ́run gbólóhùn yìí kọ́lá Ibrahim anabi Ibrahim Abrahamu bàbá àgbàgbọ́ ó wí gbólóhùn yìí nígbà wo ni nígbà táwọn ọ̀tá àwọn ọ̀ṣẹ́bọ àwọn kèfèrí nígbà tí wọ́n sọ sínú náà wọ́n dáná yẹn débi wípé àwọn gan ò lè sún mọ́mọ́ wọ́n wá fi anabi Ibrahim wọ́n fokùn wọ́n fi nákànákànákà wọ́n wá sọnù nánà inú wọn ti ń dùn pé ọwọ́ bá àwọn ti pa àwọn ti rẹ́yìn rẹ̀ ṣùgbọ́n anabi ibrahim aleyhi salatu wa salam ó ní hasbunallah wa ni'mal wakil ọlọ́run báwo rẹ̀ nìkan mo gbára lé o rẹ̀ nìkan mo fẹ̀yìn tí ó wa ni'mal wakil ọlọ́run báwo a rìn rẹ̀ ọlọ́run ọba tó ṣe wípé ẹ̀dá máa fẹ̀yìn tì tẹ̀dá máa gbójú lé ọba tí máa ń tó ẹ̀dá bí anabi ibrahim aleyhi salatu wa salam bó ṣe wí ọlọ́run máa là nínú náà ọlọ́run ní kó ná yáa náà rúkú ní bárúdán wasalaman ala ibrahim bí a ṣe ń junu náà báyìí tó sọ gbólóhùn hasbunallah wa ni'mal wakil ọlọ́run ní rẹ̀ ná àṣẹ tí ń bẹ láàrin ni pé kó o jó nǹkan tí a bá ti sọnù rẹ̀ o gbọ́dọ̀ jó ibrahim o di tútù fún anabi ibrahim iná di tútù nítòótọ́ bí ìbá ṣe bá bá fi wàsálàmà sí ni fún anabi ibrahim pé ìtútù àlàáfíà ni kó máa jẹ́ fún anabi ibrahim ìtútù nánà nínú kìbá tó dá nǹkan míì sí anabi ibrahim kìbá dá sí la látàrí kẹ́ni látàrí hasbunallah wa ni'mal wakil. ìgbà ń sọnù náà kọ̀mọ̀pọ̀ gèdè kọ̀mọ̀pọ̀fọ̀ amàrí ọ̀pọ̀lọpọ̀ àfa àtúnṣe pé ọmọ ń píríjì pé kéèyàn ṣàdúrà àrí pásítà tí ó sọ pé tó àyìn tó bá mọ olúwa ni kò bẹ̀ sí tó ti bẹ́ẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀ màmá ogun lẹ́ màmá ń ṣe àti ní màmú tú síta. abdullahi ibn abbas oníwàkọ́lá muhammadun sallallahu alayhi wa sallam onígbólóhùn yìí anábìwá muhammad oníhàwí nígbà wo ni hina qalu lahu ìgbà táwọn mùnàfíkì ti sọ fún pé inna an-nasa qad jama'u lakum àwọn ọ̀tá wọ́n ti wà ní gbáradì sẹ́pẹ́ fún yín ẹ má sọ pé kojú wọn o fakhshawhum ẹ yà apáyà wọn ẹ má dẹ lọ bá wọn jà o fazadahum imana gbólóhùn tí wọ́n wí yìí gbígbà tí yẹn bá ta petrol sí nǹkan ni wọ́n á jẹ́ ká gbára àwọn mọ̀mí ni kó tún lágbára sí pé ah, hasbunallahu wa ni'mal wakeel àti ẹ̀rí kanú Riyadus wọ́n ní òjíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alayhi wa sallam ìgbà tí a ń bọ̀ lójú ogun kan ń wá fẹ́ sinmi láàyè ibì kan àwọn sọ̀hábà ridwanullahi alayhim ń wá bá ànábì wáàyè kan tó ṣe wípé ibẹ̀ ni yóò dúró sí ibẹ̀ ni yóò ti farabalẹ̀ kó tó di wípé wọ́n máa padà lọ sí ìlú Madina. igi tí wọ́n wá fànábì yìí ànábì wà ń bẹ̀ ìdá rẹ̀ ó fi kọ́ sórí igi bí ọ̀tá kan kèfèrí kan bó sọ̀rọ̀ ayọ́wá kẹ́lẹ́kẹ́lẹ́ nù ló mú ìdá Oni mama, lónìí ní ń pa ọ́ talenti ọ gbọ́ ọ lẹ̀ lọ́wọ́ mi lónìí tó wáá pè mí àti ẹni a máa wúrú ọ̀fọ̀ àyájọ́ ògèdè èyí bá lè pa níta mi wà nù sùmọ́ kí lànà ó ní Allah lọ́lọ́wọ́n bá ní ó gbà mí lọ́wọ́ rẹ̀ ha aláwọ̀ táyì fẹ́ gbọ́ ló tún dákọ̀ yìí wọ́n fẹ́ bìbínú fi ìdà bẹ́ẹ̀ ànábì lórí nígbà bá bọ́ lọ́wọ́ rẹ̀ kọ́ bá lé mú mọ́ ànábì náà wàá mú dàpẹ́tọ̀ ọ̀dà ta ni ó wàá gbà wọ náà lọ́wọ́ tèmi báyìí o Ah, ó ní kọ̀sẹ́ni àkàtà tí ó gbà wọn ah, ah, owó sáyìn ò lè képe ni ẹ̀ akàn ń pa àwọn òòsàn ni wọn ò ní nǹkan kan tí a lè ṣe fún wa àníbà ní sọ́ọ́ ṣe Islam ó lóun ọ̀ṣẹ́ Islam ṣùgbọ́n tó wọn kà sí ládìí nǹkan ni pé gbogbo ìgbà táwọn ọ̀ṣẹ́bọ tí wọ́n bá ti ń gbèrò bú sí ọ tí wọ́n fẹ́ pọ́ àbí wọ́n fẹ́ dènà dé ọ ìní bá wọn sí lára wọn àníbì wá yọ̀ǹda rẹ̀ kọ́ máa lọ. n ta fẹ́ lù láàrin ni wípé ìrẹ́ tó pera rẹ̀ ní mùsùlùmí ṣé ìmánì rẹ̀ tó ti lọ́kùn nù tó ti lágbára débi pé tí ìṣẹ̀lẹ̀ kan bá tiẹ̀ fẹ́ ṣẹlẹ̀ ní ìsìn ó lè ké pọlọ́hún ó lè pọlọ́hún bó ló ṣe ké pọlọ́hún dípò kó ké pọlọ́hún yáníyàs ní ti máa jáde lẹ́nu rẹ nu yá ṣàkámọ́dá ti jáni gbólóhùn ti máa jáde lẹ́nu tiẹ̀ nu sọ wá bọ́lọ̀ ń dúró nu ọlọ́run ló yẹ kó o pè ní àbí nìyáàsù àbí amọ́dá ti jáni ọlọ́run ló yẹ kó o pè yẹn ni pé nígbẹ̀kẹ̀lé tó kún nínú ọlọ́run gbogbo àwọn àsọ̀rọ̀ ẹ bá dénú lẹ́ẹ̀lómìnì sìn bí ó bá sí kápẹ́ẹ̀tì tí ó bá sí àwọn rọ́ọ̀gì tá à ń tẹ́lẹ̀ ni gbogbo yàrá rẹ̀ pátápátá ló ti wú tán àwọn orí oríṣiríṣi ńlẹ́ máa bá ń bẹ̀ orí màálù orí ọ̀ká orí màdò orí kìnìún torí kìnìún kò fẹ́ kú yìí náà ni tí báwọn ilé ẹlòmíì báyìí orí yóò dìde ní yóò dìde ní jàn fáwọn nǹkan oríṣiríṣi ti ń bẹ lókè ìkànnì ńká tó tó tó bí aró ìkànnì ńká tó tó tó bí ẹ̀jẹ̀ ẹ̀ lórí kìnìún ìgbálẹ̀ tún ní lẹ́nu ọ̀nà rẹ̀ nítorí kìnìún kó lè má wọlé njẹ́ o lè bá wọnú lé rẹ ẹ́ ìgbálẹ̀ wọn ò kọ́ fi kù ọ́ lórí báyìí náà yẹni pé nígbẹ̀kẹ̀lé nínú ọlọ́run bọ́lọ̀n dúró ọlọ́run là bá dúró ẹnì kéè bọ́lọ̀n ọba ṣòwò kọ́ pàdánù tó bá fẹ́ jáde nulẹ̀ gbólóhùn tí ń bọ̀ yìí ọ̀dà pọ̀ kó wí tó bá ti lè wí pẹ̀lú ògo ọlọ́run tí ì lọ tí ì bọ̀ àbúrò ní í ṣọ́ kí ni gbólóhùn náà bismillah tawakkaltu ala Allah la hawla wala quwwata parí pẹ̀lú ògọ́lọ́n tí èlò tí ì bọ̀ bó o bá tẹ oògùn mọ́lẹ̀ báyìí wàlẹ́ ọ máa lọ ni aburú kàkọ́ ò ní í ṣe ọ́ tó fi dé èmi kọ́ mo wí o òjíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alayhi wa sallam ló wí. nínú hadith òjíṣẹ́ lọ́wọ́ bá sọ pé ẹ̀ ń bá fẹ́ jáde nínú ilé rẹ̀ tó sọ pé bismillah tawakkaltu ala Allah wala hawla wala quwwata illa billah yuqalu lahu hudita wawukita wakufita fayakulu shaitonu li shaitonin akharo kaifa laka bi rojulin kọ̀dì hudiya wawukiya wakufiya. kò jù bá ń lọ nítorí wàá lọ sokoto rẹ mùsùlùmí àti nílábẹ́ sokoto rẹ yìí wà ń tọ́jú lé ológun káàkiri ẹ̀ẹ́n ẹ̀dá kan ẹ̀ẹ́n wọ́n fẹjú mọ́mọ́ ni o ẹ̀ẹ́n gangan ẹ̀dá o ẹ̀ẹ́n ẹ̀mọ́jọ́ wa yí ọba mi o mùsùlùmí torí ọlọ́run ó jìnnà sẹ́sìn anabi lẹ́nu tó bá fẹ́ jáde nù lé tóní bisimilah jáde tí mo ń jáde lọ ìlú ọkọ̀ ọlọ́run mo fi ń jáde o tawakkaltu ala Allah mo lọ́lọ́run mo gbójú lọ́lọ́run mo faratọ́ lọ́run mo gbára lọ́lọ́run wala hawla wala quwwata illa billah kò sété kankan tí mo lè dání n ò sì lágbára kankan ju ọlọ́run ọba nìkan lọ ìn gbójúlẹ̀ nìkankan ìn gbójúlógún ìn gbójúlágbára ìrọ̀lọ́ nìkan lọ́ba tí mo gbójúlé tíyẹn bá wí gbólóhùn tó sì bẹ́ẹ̀ tó jáde nulẹ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́ sọ fún mi pé òdi ta ọlọ́run ti sàmànà rẹ wàwù kìí ta ọlọ́run ti sọ ọlọ́run ti kú ọyọ ọlọ́run ti lọ kó mi gbogbo àbúrò wàkùfì ta ọlọ́run ti tọ́ ní ọlọ́run bá ti le tó kọ̀sẹ́ni àkọ́sàgbọ́rẹ̀ dáhùn ká tó lè ka kódà fàyàkúlù ṣèyítọ́ni lè ṣèyítọ́ni àhàr àwọn ẹni ibú oṣó ni àjẹ́ èèyàn èèyàn náà àlùjànú wọ́n máa sọ fúnra wọn wípé tó bá rí ìṣùkà tó fẹ́ máa tẹ̀lé yàn lẹ́yìn àbá burúkú lọ́fẹ́ ṣe pé ọjọ́ fi léyìn ọ̀lẹ́ o ò lè rògbò sí ní tó fẹ́ ṣe fún kẹ́yìn fọlákàbí rọ́jòlín kọ̀dìhódìyà bó o lọ ṣe rò pé o lè túrún kankan lára ẹni tó ṣe wípé kọ́díhùdíyà ọlọ́run ní ń sàmànà rẹ̀ ọlọ́run ní ń gáìdẹ̀ wàwúkìyà ọlọ́run ní ń ọjọ́ ìfilẹ̀ kọ́ máa lọ́n tiẹ̀ máa wulẹ̀ dáa rẹ̀ láàmú. yẹn ni wípé ẹja bọ́lọ́wọ́n bá dúró ẹja nígbẹ̀kẹ̀lé nínú ọlọ́run wọn náà wo gbàsọ̀ rẹ bó ṣe pán látàrí oògùn oríṣiríṣi tó o ti ṣe gbogbo ààrẹ nírùn fùnfùnfùn yìí torí àwọn oògùn burúkú máwẹ̀ lónìí máwẹ̀ lọ́la àbùsárí lóríṣiríṣi ètí wọn ní kọ́ jẹ́ nínú kòkò ètí wọn ní òru ní kọ́ jẹ́ ètí wọn ní tọ́ káwọ́ kan ókè kásẹ̀ kan rọ̀ díjú kan kó tó jẹ́ torí kíni wọ́n ní ọlọ́wẹ̀ ń hóhò lóríta mẹ́ta wọ́dà ilé ìwé léwẹ̀ ni kò ti wẹ̀ yàrá ni kò ti wẹ̀ léyìí omi rẹ̀ kò gbọ́dọ̀ kánlẹ̀ àmbùlùsí lórí àìfẹ́ kú yìí náà ni gbẹ́kẹ̀lé ọlọ́run bọ́lọ́run bá dúró bí yẹn bá lè bọ́lọ́run bá dúró oríṣiríṣi àǹfààní lèyàn ọmọ rí ń bẹ àǹfààní ìtìlé ayé èyàn ò rí o bí yẹn bá bọ́lọ́run bá dúró àǹfààní ìtọ̀run náà èyàn ò tún rí nígbà wo tí yẹn bá bọ́ lọ́wọ́ bá dúró. ẹ jẹ́ á bẹ̀rẹ̀ látòrí àǹfààní tinú ẹ̀mí manafi'un ruhiyya litawakkul ala Allah àwọn àǹfààní ìtaari inú ẹ̀mí nínú ọkàn látàdí pa bọ́lọ́wọ́ bá dúró. ìkíní tumaninatul qalb ẹ̀ ń bá lọ́lọ́run ẹ̀ ń bá nígbẹ̀kẹ̀lé ní ọlọ́run irú ẹni báwọn ọkàn rí ọkọ̀ balẹ̀ náà ọkàn rí ọkọ̀ balẹ̀ náà yọ́ọ́ with confidence pẹ̀lú pé ó ti nígbẹ̀kẹ̀lé ní ọlọ́run ẹ̀rù kankan ò ní bà kò ní sìnkà kọ́sẹ̀ máa wọ ẹ̀yìn pé ta ni kò sí rárá òun náà nígbẹ̀kẹ̀lé débẹ̀ wọn. sukunu nafsi ọkàn rí ọ balẹ̀ ẹ̀mí rí ọ balẹ̀ torí kíni lima ya'lamu al-mutawakkilu anna al-umura kullaha biyadillah torí bó ti máa pé gbogbo àlámọ̀lẹ̀ pátápátá ọlọ́run lọ́wọ́ ọlọ́run lọ́wọ́ nǹkan kan ò lè ṣẹlẹ̀ sí wọn àfintọ́lọ́n bá ti kọ́ ọ lẹ̀ fún àwọn tí bá ti ń bẹ nínú kádàrà ètí bá ti ń bẹ nínú àkọọ́lẹ̀ tí ọba sí ń bẹ kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ sóhun. wáyìndá ìdìn tọrọ bá ti á rí báwọn tá a sọlù làwùlùkọ náà tù yọ wá ya yọ ọkàn kò ní lépa ẹnìkan kan káàkiri èmi rí ọ balẹ̀ ìtutù ẹ̀mí yọ máa bẹ fún nítọ̀hún wáyé mi náà àádọ́ mi kò ní ó ṣe hàbí ìdúnìyà tá a bá ń sọ nípa pẹpẹ ọ̀rọ̀ tayé èyí tó tóbi jùlọ kò sí pẹpẹ ọ̀rọ̀ tó dàbí kéèyàn yáyọ ọkàn àwọn tí a ń kówó ló jẹ àìláyọ ọkàn ni kí ló tún fẹ́ gbà ilé tó ń gbé ọ̀fẹ́ ni iná tó ń tàn ọ̀fẹ́ ni mọ́tò tó ń gùn ọ̀fẹ́ ni wọ́n làbùrọ̀ tó wá kówó ló jẹ kò sáyọ ọkàn níyìn so ẹ̀ ń bá tó kún nínú ọlọ́run ọkàn rẹ̀ ó balẹ̀ tọkàn rẹ̀ bá ti balẹ̀ yọ ya yọ ọkàn torí kò ti gbà wípé gbogbo nǹkan pátápátá ọwọ́ ọlọ́run ọba nìkan ṣoṣo ńlọ́wà nǹkan láwọ̀kọ́ nù yẹn ni pé kábọ́lọ́run ọba dúró oríṣiríṣi àǹfààní ní bẹ́ńbẹ́ téèyàn ọ̀jẹ̀ nínú ẹ̀ náà tó ni wípé ẹ̀ ń bá nígbẹ́kẹ̀lé nínú ọlọ́run ọlọ́run ọba ó tó ìra ò ní rìn àbúrò kankan ò ní ṣe níbàámu sí àdéhìí ita kàlẹ́ kan ewa nabi ibrahim aleyhi salatu wa salam ọwọ́ agbóná tó mo nígbàkẹ̀lé ní ọlọ́run ọlọ́run sì là ọlọ́run tó anabi muhammad ọlọ́run tó ọlọ́run la, kódà gbólóhùn tánà bí ni ká máa wí tá a bá fẹ́ jáde nù léṣẹ́ ẹ̀ ń bá ti lè wí ọlọ́run ó sọ ọlọ́run ó dáàbòbò ìra onírìn àbúrò kàkà òní ṣe òun náà nígbàkẹ̀lé ní ọlọ́run bọ́lọ́run dúró o yìí máa pa àwọn àyà abú àwọn àyà àwọn àyà òfò tó o máa pè wọ́n máa pè wọ́n máa ọlọ́run nìkan ni kò máa pè lára náà tún ni wípé ẹ ń bá nígbẹ̀kẹ̀lé nínú ọlọ́run onítọ̀hún oore táyé yóò jẹ tiẹ̀ ẹgẹ́ bó oore tọ̀run náà bí ó sì jẹ tiẹ̀ yóò jẹ́ kan àwọn tí ó là kú òun bí ìbínú ọlọ́run yóò jẹ́ kan lára àwọn tí ó là kú òun bí aburú ọlọ́run ọbọ̀ sọ ọlọ́run ọba yóò kó yọ bàbá Ibn al-Qayyim kọ́lọ̀ ńkọ́ bá ní kẹ́ bàbá ìgbà tí a ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ọlọ́run ọba tó sọ pé fatawakalu wa ala Allahi fatawakalu in kuntum mu'minin ọlọ́ni ẹ̀ bá dúró tẹ́pẹ́ bá jẹun tó nígbàgbọ́ ní ọlọ́run bá ní tòótọ́ ní Suratul Maida àyà twenty three bàbá ní fàjáàlà tawakkula ala Allah shartan fil iman yẹnni pé èèyàn ò tí ì lè jẹ́ mùmínì àfi kéèyàn bọ́lọ̀ ń dúró kéèyàn onígbàgbẹ́lẹ̀ tó kún nínú ọlọ́run ìgbà ńlá tó gbọ́ sí believer without that you are not you are not a believer ọ̀gbọ́lọ́wọ́n bá gbọ́ ẹni pé kó o tó lè jẹ́ mùmínì májẹ̀mú náà bọ́lọ̀ ń dúró nígbàkẹ̀lé ní ọlọ́run má bẹ̀rù ẹnìkankan má bẹ̀rù oṣó má bẹ̀rù àjẹ́ ọlọ́run nìkan ni kó bẹ̀rù ọlọ́run nìkan ni kó máa bẹ́nu ẹ̀mí rẹ̀ bàbá Ibn al-Qayyim wọn lọ́wọ́ bá subhanahu wa ta'ala ó jẹ́ àmà wípé májẹ̀mú téèyàn ó fi jẹ́ mùmínì ó ní àtawakkul ala Allah fadalla lantifail iman alantifail iman indantifail ìtumọ̀ rẹ̀ ni pé tí ò bá ti bọ́lọ̀ ń dúró tí ò ní gbẹ̀kẹ̀lé tó kún nínú ọlọ́run kì í ṣe múmìnì kò gbọ́ lọ́wọ́ bá gbọ́. láàyè míì ọlọ́run sọ ń pa mose, wakọ́lá Musa yá qaumi in kuntum amantum billah fa'alayhi tawakkalu in kuntum muslimin. anabi Musa nù ó ń bá wọn mẹ̀yìn rẹ̀ ń bá wọn sọ̀rọ̀ ní surati Ibrahim ayẹlẹ́ kọkànlá ọlọ́run ni ẹ bá dúró ọlọ́run ni ẹ nígbẹ̀kẹ̀lé nínú rẹ̀ o tẹ́pẹ́ bá jẹ́ ń tọ́gbà fàfọ́ lọ́run tí bá jẹ́ mùsùlùmí tòótọ́ o fọlọ́ọ̀bà. níbẹ̀ ń ja'ala dalila sihatil islam tawakkul àmì gbòógì láfi mọ̀ pé àà déèsè muslim oníkéni oníkóni gbàgede ní ọlọ́run. ọlọ́run tó ń sọ láàyè mi ó ní wa 'ala Allahi falyatawakkalil mu'minun ọlọ́run ló kí mùmínì ó bá dúró táyé pọ̀ jẹ́ mùsùlùmí táyé pé ìmánì rẹ̀ ó strong dáadáa ọlọ́run ló yẹ dúró yẹn ni wípé bí yàn bá lè bọ́ lọ́wọ́ bá dúró àwọn àǹfààní oríṣiríṣi tí ó jẹ ti ẹnu èkíní ó jẹ́ múmìnì tó pé ó jẹ́ mùsùlùmí tó pé ó ní jẹ́ mùsùlùmí ọlọ́bẹ̀ yọ ó ní jẹ́ múmìnì ọlọ́bẹ̀ yọ ó jẹ́ tó sì wípé ó kún ní ímánì ó kún nígbàgbọ́ sọ́nà ọba subhanahu wa ta'ala nílẹ̀ náà tó ní wípé husulul matlub yẹn gbogbo ohun ń wá pátápátápátá ọ̀nà òfin lè lọ́wọ́ kí ni tó ń wá ó fẹ́ ó fẹ́ lówó wọn náà fẹ́ gun mọ́tò ó fẹ́ kórìí rẹ̀ ọ̀kànkè ó fẹ́ gòkè àgbà bọ́lọ̀ ń dúró nígbàkẹ̀lé ńlọ ọlọ́run ṣe ń tọ́lọ̀ ń bá pọ́ láṣẹ kó ṣe ń tọ́lọ̀ ń bọ̀ ọ̀fẹ́ jìnnà sí nípa orí ayé ọtí ọ lọ́wọ́ kò sí ń tọ́lọ̀ ń fẹ́ fi ṣe. nínú hadith kan tẹ́ bá lè bọ́lọ̀ ń dúró ní ti pàápàá bí bọ́lọ̀ ń dúró ni yóò pèsè fún yín bí ṣe ń pèsè fẹ́ yẹ. ṣùgbọ́n sáà wá sí tán láti ní sùúrù bẹ̀yẹ̀ sí ní sùúrù. tọ́ba la nígbàkẹ̀lé inú ọlọ́run ṣé tùmọ̀ rẹ̀ wá ni wípé kéèyàn wá jókòó lé ara èèyàn ọ̀yá wọ́n ní ológun ni ah, mi lè lóògùn ah, kí ló dé ah, mo ti bọ́lọ̀ ń dúró mo ti bọ́lọ̀ ń dúró mo ti bọ́lọ̀ ń dúró ọ̀ ọmọ tó máa ń tó ń ṣe o. bó wàá ní sóòní lọ́bí sẹ́ni èmi ò wá sí káàkiri èmi ò ṣe wàhálà ayé mọ́ mo ti bọ́lọ̀ ọba dúró ọ̀ bọ́lọ̀ ń dúró Umar bin Khattab bọ́lọ̀ ń bá níyọnu sí i ọ̀rọ̀ àwọn èèyàn kan láàárọ̀ kùtùkùtù nínú mọ́ṣáláṣí èwo lẹ́yìn ṣe bí ẹ̀ lọ́bí sẹ́ni ẹ̀ lóko sẹ́ni wọn nánà ni mutawakkaluna ala Allah àwọn abọ́lọ̀ ń bá dúró ẹ bọ́lọ̀ ń dúró ní òjẹ́ lọ bí sẹ́ mọ́rù ni ẹ̀bà ń lé jáde ní mọ́sálásí jáde mọ́rù wa sọ gbólóhùn rẹ̀ tó gbajúmọ̀ pé inna samaa la tumtir dhaban wala fidda ẹ lọ sísẹ́ ni ẹ ṣáájò ẹ pọ̀ sẹ̀sẹ̀ ẹ lọ sókè ẹ forí jágbó lọ torí pé lọ́wọ́ bọ̀ ṣàdéhùn pé òun ọ̀rọ̀ dọ́là kalẹ̀ fún yín láti sánmà pound sterling ọlọ́run ò ní ọ̀rọ̀ láti sánmà náírà ọlọ́run ò ní rọ́jò rẹ̀ ó lè rọ̀ súnmọ́ kó ní ẹ̀rọ ni so iṣẹ́ ni kẹ́ẹ̀ ṣe o torí pé ọlọ́run bò ní rọ góòlù kalẹ̀ fún yín láti sánmà yẹn ni pé n ta fẹ́ sọ́mọ̀ ẹ̀ ni wípé bí yàn bá nígbẹ̀kẹ̀lé nínú ọlọ́run ní téèyàn ń wá ọlọ́run bó fi tó yàn yóò fi tó yàn lọ́wọ́ abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala kọ́lọ́n bá kó tó ẹnì kọ̀ọ̀kan wá وفقنا لما تحبه وترضى سبحانك اللهم ربنا وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك